fẹ́ sọ mọ́ Lizzy ò ní ọ̀rọ̀ tó fẹ́ sọ jáde lẹ́nu mọ́ ó bẹ̀rẹ̀ sí parọ́ ó bá yí sí èpè ló bá bẹ̀rẹ̀ sí ṣépè mi owó ṣò tó ṣe lé nínú bóyá ó ṣe ṣò gan mo mọ̀ àmọ́ bóyá ó tún ti pa irọ́ mi bọ̀ àná yẹn kò rí nǹkan kan ṣe sí i kò rírọ́ tó fẹ́ pa so nǹkan tí mo kàn máa bẹ̀bẹ̀ ni wípé ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn ṣe ariwo ọjà lásán màmí aláṣàbí wọ́n try gan wọ́n gbìyànjú màmá try gan lórí ọ̀rọ̀ yẹn màmá gbìyànjú lórí ẹ̀ so bọ́dẹ̀ ṣe ṣe ẹ jẹ́ káwa náà ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa ṣe tiwa ẹ máa jẹ́ ká máa ṣe ẹ má jẹ́ kó rí wa nírìí pé ẹ̀tàn bá ti pariwo one week next week ń another topic náà máa máa náà máa máa treat ní next week nǹkan míì náà máa máa sọ wọn ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ no ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká yìí máa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká máa jáde lórí ẹ̀ ẹ jẹ́ ká máa share fídíò yẹn ká máa create awareness lórí fídíò yẹn títí títí tó fi máa ṣe kí ni tó fi máa dé ibi tó yẹ kó dé ọ̀dọ̀ àwọn èèyàn kan ti ń mẹ́sẹ̀gì mi wọ́n ti ń béèrè wọ́n ti ń bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ pé àwọn ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ó ti débi báyìí ó ti débi báyìí wọ́n ti ń wò wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ o so kọ́lọ̀ ń jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ká gbọ́ èsì ayọ̀ kó kó rí bá a ṣe fẹ́ kó rí gangan eh, because àwọn èèyàn kan lè máa kú bẹ́ẹ̀ yẹn bí ẹdìyẹ kó dẹ̀ máa pa wọ́n ó dẹ̀ ń parọ́ ojú kò lò tẹ́ bá mọ ẹni tó bá wo ṣóò tí mo ṣe lánàá ara dẹ̀ ń ta mí bí kó jẹ́ pé mo rí Lizzy lójú báyìí bẹ́ẹ̀ lára ṣe ń ta mí pé nǹkan tí mo rí báwo ló ṣe ń parọ́ ó jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan kan tó ti ẹnu Lizzy jáde tó jẹ́ òtítọ́ tí Lizzy bá sọ̀rọ̀ fún yín tẹ́ bá gbàgbọ́ ah ó léwu o ó léwu so ẹ jọ̀ọ́ ẹ má sì jẹ́ ká dákẹ́ lórí ẹ̀ ẹ má jẹ́ kó rí bí ariwo ọjà lásán ẹ̀ tó bá ti ń ṣe tó ti ń ṣe ó ní ìdí tọ́lọ́ fi jẹ́ ká gbọ́ ilé ó ní ìdí tọ́lọ́ fi tú láṣìírí lórí èyí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ má jẹ́ ká dákẹ́ ẹ jẹ́ ká máa share gbogbo bí tẹ́yìn náà bá lè jù sí ẹ máa jù síbẹ̀ mo rí i pé màmá tún gbé sórí Instagram màmá ṣe ṣó lórí ẹ̀ so ẹ jẹ́ káwa náà ká máa ṣe ẹ̀jọ́ ẹ má jà sọ pé ẹ bóyá àbí torí fracas no no ẹ̀yin tí ẹ bá lè lo rírà àkàǹtì yín ẹ̀yin tẹ́ bá ní fake account tẹ́ bá ní fake prover ẹ lọ ti torí yìí ẹ fi ṣí fake eh, fake fake profile ká fi máa ṣí àyíká kiri kẹ̀dẹ̀ máa tàgà àwọn Nigeria police títí títí tọ́lọ́run á fi gba gbogbogbò lórí ọ̀rọ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run so ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀ má jẹ́ kó lọ ẹ rí wípé nísìn kò sírọ́ tó fẹ́ pamọ́ ó ti ṣe lórí péèjì ẹ̀ a ti gbé e ti gbé e. òun ìgbà tó fẹ́ play ẹ̀ gan ó tún sọ date ó tún sọ ọjọ́ tó ṣe bóyá kò mọ̀ ní omi ìmọ̀kan tó ṣe mo ṣàmọ̀ pé ọlọ́run ló fagbára ẹ̀ hàn ọlọ́run ló ṣe kí ni ọlọ́run ló fi agbára àti títóbi ẹ̀ ló fi hàn wá because a lè sọ wípé kò mọ̀ ṣe bóun ló ṣe ló ṣe ṣò so àmọ́ bóyá a lè sọ wípé kò mọ̀ bọ́ ọlọ́run mọ̀ọ́mọ̀ dín ní etí ó ra iyì ẹ̀ kó má rántí mọ́ kó má rántí mọ́ so torí ẹ̀ ni ọlọ́run fi ṣe iṣẹ́ ìyanu yẹn tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní àná so ẹ jẹ́ kí a máa ṣiṣẹ́ lọ ní orí ẹ̀ bí yẹn ṣe jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni ọlọ́run ò déyàn tí ò lè mú ọlọ́run á mú ọlọ́run á mú ọlọ́run ò dẹ́ni tí ò lè mú ẹ̀ torí iṣẹ́ iṣẹ́ ọwọ́ ọlọ́run ló ń bàjẹ́ wàá parọ́ mọ́yàn báyìí wàá dúró tẹni yẹn wàá dẹ̀ máa pa á Lizzy ń parọ́ o ah no no no no ó ń parọ́ ó ń parọ́ ó ń parọ́ ó ń parọ́ so ẹ jẹ́ kí ká tẹ̀síwájú lórí ètò wa ẹ jọ ẹ bá mi ṣíà ètò yìí díẹ̀ ẹ bá mi ṣíà dáadáa gbogbo ṣe díẹ̀ ẹ dẹ̀ máa comment ẹ jẹ́ kí máa rí comment yín ẹ jẹ́ kí máa rí comment yín ẹ dẹ̀ máa bá mi tẹ love and like ẹ jọ ṣe rí oníṣòwò tí mo fẹ́ ṣe tí mo wá ṣe bóyá mo dẹ̀ máa ṣe lọ́la mo ti mọ̀ lórí ọ̀rọ̀ àbíkẹ́ torí ọmọ ọmọ burúkú tó ń tẹ̀lé ìyẹn ọmọ rogun ìgbín ìgbín ọmọ burúkú tó ń tẹ̀lé àbíkẹ́ yẹn sísà mi taitolúwa níṣọlá welcome on board sis aku weekend ọmọ tó ń tẹ̀lé àbíkẹ́ yẹn ló máa ba ayé ẹ̀ jẹ́ ọmọ yẹn ló máa ba ayé àbíkẹ́ jẹ́ èèyàn kan ò dẹ̀ kí dá màṣẹ́ lẹ́kùn fún èmi ò kí ṣàdédé wá fún yàn mi ìdẹ́ ṣàdédé bá yàn jà bọ̀ kó tó di pé mo máa ṣe mo máa mú ẹ̀rí wá fún yín wípé ṣáàyín náà rí nǹkan tó ń ṣe o nígbà tí eṣinṣin bá ń jẹ elégbò téṣinṣin bá ń jẹ elégbò ẹ ò ní rí i tó bá di pé odó ń gúnyán ariwo ata wọn máa pe kò gbèrègbè lọ́tùn kò gbèrègbè lósì ẹ wo ṣó tí ọmọbìnrin yìí ṣe fún àwọn wèrè yẹn tó jẹ́ pé tí n bá ti ṣe ṣó wọ́n á máa wá sínú inbox mi wọ́n á máa ní kó gbére gbé bẹ̀rù ọlọ́run àbí kí o ṣe ẹ o àbí kí o ṣe nǹkan kan fún ẹ o àbí kí o ṣe kankan o kíní kan kíní kan o. kí ni màmá ṣe fún ọmọ òṣì ìgbín torí mi ò ń dárúkọ ẹ̀ ọmọ ìgbín yẹn sísà mi fún mi láyọ̀ kọmọláfẹ́wẹ́ kọmọ bọ̀ọ̀sìs. ẹ́ eh? kí ni màmá ṣe fún ọmọ ìgbín tó ń tẹ̀lé àbíkẹ́ ẹ̀ṣẹ̀ wo ni màmá ṣẹ̀ so ikó tí wọ́n fọn sínú fèrè ló ń fọn jáde iṣẹ́ tí àbíkẹ́ ran gbogbo ẹ̀yin àbíkẹ́ ò dẹ̀ sọ̀rọ̀ àbíkẹ́ ti lọ àbíkẹ́ ti ṣe kinní kan no àkísọ̀dẹ̀ iṣẹ́ tí àbíkẹ́ ran ló ń jẹ́ iṣẹ́ tí àbíkẹ́ ran ikó tàbíkẹ́ sọ fún òun ló ń ṣe ẹ gbọ́ ṣó tí ọmọ yẹn ṣe fún màmá lánàá ẹ̀mí wa lè sọ bóyá èyí náà ló máa gbèsè ọ̀rọ̀ ẹ̀ àbí lọ́la mi ò lè tí ì sọ bọ̀ ẹ ṣàkọ́kọ́ gbọ́ ṣó tọmọ yẹn gbọ́ díẹ̀ nínú ẹ̀ mi ò pẹ́ lórí ṣó yẹn bọ̀ ọwọ́ nǹkan tí mo fetí kọ́ àti báwọn èèyàn tún ṣe sọ fún mi pé kó gbèrègbè gbọ́ nǹkan tọmọ yẹn ń sọ gbọ́ nǹkan tọmọ yẹn ń sọ nípa màmí aláṣàbí ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ṣó ọmọ yẹn mi ò kì í fẹ́ play ṣó ẹ̀bọ̀ eléyìí fún ẹni tó bá máa sọ wípé ẹ kò gbèrègbè wá fàbíkẹ́ àbíkẹ́ ò ṣe kankan àbíkẹ́ ò sọ̀rọ̀ àbíkẹ́ ò sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ẹ̀. twenties tó kọ́kọ́ bímọ sí ìnà twenties ẹ lọ́wọ́ ẹ sábọ̀dù pé kí ló dé tí wọn gba ọmọ lọ́wọ́ òun náà tó bá jẹ́ pé ìwẹ̀ ẹ̀dá. ibi tẹ́mi bẹ́ẹ̀ mọ̀ ní ilẹ̀ yorùbá o ní àǹfààní àti gbàyàwó ọ̀lẹ gẹ́gẹ́ bí èèyàn bọ̀ ọmọ ọ̀lẹ wọn ò kì í gbà ẹ bèrè lọ́wọ́ ẹ sábọ̀dù pé kí ló dé níbi tóun náà kọ́kọ́ bímọ sí ọjọ́ àárọ̀ ẹ̀ tó bímọ méjì sí káti ẹ̀gbọ́n wípé wọ́n ti kẹyọ kan yẹn lọ ní bí orí tí wọ́n sangi second born ẹ sábọ̀dù ẹ lọ́wọ́ pé kí ló dé tó jẹ́ pé ọkọ tó bímọ fún yẹn Mr Ogunbanwo Babatina kí ló dé mo rò pé ẹgbọ́n nǹkan tọmọ burúkú yìí sọ tí ojú akátá bá léwó sẹ́nu adìrẹ ló tọ́ sí ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí ọmọ burúkú ọmọ tí ò níran ọmọ játijàti ìgbín tó ń ṣiṣẹ́ fàbíkẹ́ àbíkẹ́ etí ẹ̀ ò di níbi tó wà ó máa dẹ́tì gan ni ó máa dẹ́tì àbíkẹ́ wàá ké wàá ké sọmọ wípé nísìnyí ṣóò tóun ṣe àwọn èèyàn ò gbọ́ àwọn èèyàn ò gbọ́ nǹkan tèmi máa wá ṣe fún ẹ wàhálà ẹ wọ́n máa kọ̀ tẹ́ ó máa rìn gidi torí mi ò èmi ò ní wá parọ́ fún ẹ nǹkan tóun ò mọ̀ lòun ń sọ nípa màmá nǹkan tí ọmọ yẹn ò mọ̀ lòun ń sọ àbíkẹ́ nǹkan tèmi mọ̀ nípa títí ẹ lèmi máa wá sọ bó o ṣe lo ìgbésí ayé ẹ láti kékeré bó o ṣe lo ìgbésí ayé ẹ láti kékeré mi ò dẹ̀ ní figbá kan bọ̀ kan nínú mi ò dẹ̀ ní parọ́ mọ́ ẹ mo fi títóbi ńlá ọlọ́run búra sí i àwọn èèyàn ò mọ̀ ẹ́ lórí Facebook àwọn èèyàn ò mọ̀ ẹ́ lórí Facebook àwọn èèyàn ò mọ̀ ẹ́ sórí olórí burúkú ọmọ tó rán jáde ọmọ játijàti ìgbín tóun kàn wá nǹkan tó máa jẹ yìí ó lè stream wèrè tí wèrè bá ń ṣe show kò séèyàn tí owó tọmọ burúkú yìí ó lè stream kò níṣẹ́ kò lábọ̀ kò ní nǹkan kan tó ń ṣe mi ò gbọ́ ṣù ẹ̀ bó ń ṣe fún mi ní ṣù yẹn ni mo ti wò pé ah ní ọmọ yìí ó máa bá yí àbíkẹ́ jẹ́ mi ò lè wá fún wọ̀ ìwọ báwo ìwọ ò láyè tí mo tún tún sọ pé tí ojú akátá bá léwó sẹ́nu adìrẹ ló tọ́ sí. àwọn ètò orí burúkú tó ń pa yìí irọ́ ni irọ́ ni àhesọ ẹ kò ń parọ́ jọ lásán. and again ẹnu àbíkẹ́ tó ń ran iṣẹ́ kò gba ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ibi táyẹ̀ ti máa bàjẹ́ nìyẹn um, abike. fúnra lára ẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ fún ìwọ ọmọ àbíkẹ́ olórí burúkú làbíkẹ́ olórí burúkú làbíkẹ́ èmi ò ní wá parọ́ màbíkẹ́ èmi ò ní irọ́ ni wọ́n ń pa àràbù ni wọ́n ń ṣe ìgbín ó fẹ́ bà ayé àbíkẹ́ jẹ́ ni àbíkẹ́ wọkọ̀ òun fẹ́ wọ́n ń wá bí tó fẹ́ jókòó sí tó fẹ́ rúnra ẹ̀ mọ́ ayé àbíkẹ́ máa bàjẹ́ ó mọ̀ pé mi ò wá ń parọ́ mọ́yàn sọ àwọn tí mo ti wá fún tán lè jáde tán lè sọ pé irọ́ ni mo pa máwọn dọ́là post upon that ò lè jáde kó sọ ẹ̀yìn asis az az asis oríyọmí òsénì az kò lè jáde kó wá sọ wípé mo parọ́ mọ́hun láíláí sísá mi king of truth welcome on board kò lè jáde bí ẹni pé bí sọjí ṣe sọ̀rọ̀ pnp ni pnp tètè dá lóhùn bọ̀ kò tó bẹ́ẹ̀ láti ìgbà yẹn kó dá mi lóhùn kó wá dìbọn kò gbogbo nǹkan tí mo ṣe pé rọ ni mi ò parọ́ mi ò ń parọ́ mọ̀yàn. ìgbín àmọ́ṣe ṣòfàbíkẹ́ àwọn olórí burúkú ọmọ ẹ̀yìn ẹ̀ àwọn màálù aláyébàjẹ́ yẹn wọ́n wá ń wá sínú inbox mi pé kò gbére gbé ẹ ò dẹ̀ bẹ̀rù ọlọ́run àbí kí ó ṣe ẹ o àbí kí ó ṣe nǹkan kan fún ẹ o àbí àbáyé yín fẹ́ bàjẹ́ ṣé mo kéré nínú fracas ni mo mọ bó ṣe ń lọ mo mọ bá Àbíkẹ́ ṣe máa ń ṣiṣẹ́ Àbíkẹ́ ń ṣe ṣóò because ìkó tàbíkẹ́ ń ran ọmọ yẹn òun ló ń sọ èèyàn mélòó ló gbọ́ ẹ gbogbo èèyàn dẹ̀ ti mọ̀ pé àràbù ibi táyé yín wá bàjẹ́ dé ibi tọ́rọ̀ yín táyé yín ti bàjẹ́ ni wípé gbogbo èèyàn ti mọ̀ wípé àràbù lẹ máa ń ṣe sórí ẹyọ kan yín wá náà fi ṣépè fún yín ìwọ ọmọ òsì ọmọ rọdànrọdàn elétè sípò tìẹ lẹ́nu rúnrùn ẹ ìwọ yẹn ó fẹ́ bá yé Àbíkẹ́ jẹ́ ni mo tún fi Ọlọ́run búra fún ẹ mo fi Ọlọ́run búra fún ẹ ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ Àbíkẹ́ mo lè má ṣe lálẹ́ kó jẹ́ ọ̀la ẹ wá gba ẹ wá gba sórí tẹ́ máa lò fún Àbíkẹ́ wàhálà Àbíkẹ́ asun ẹkùn Àbíkẹ́ mo mọ̀ ẹ́ nìyí mo mọ ẹ mi ò mo mọ ẹ nì èmi ò fún ẹ mo máa máa fún ẹ ní date bó o ṣe lògbé sí ayé ẹ mo tún fi ọlọ́run búra fún mo ń kọ́ ọlọ́run ṣeré àbíkẹ́ ayé ẹ fẹ́ bàjẹ́ ni wọ́n ló fẹ́ ba ayé ẹ jẹ́ ṣó ti yẹ ẹ̀sìn gbogbo èyí tọmọ olórí burúkú tó ń wá àtijẹ àti mu ọmọ òsì gbòkú bá ṣe ṣó ọmọ yìí lè stream òkú ọmọ yìí lè stream òkú ọmọ tó kò látàárọ̀ dalẹ̀ òun ló máa ṣí òun ní èèyàn tó máa kọ́kọ́ rẹ́mi ò ní pè ní spíkà òun ni olórí burúkú òun ló máa kọ́kọ́ jáde tán live chat òun náà lẹ máa fi sílẹ̀ lórí Facebook mi ìfẹ́ mọ táìmù tẹ́ ń lò ní country yín ọmọ yẹn ló máa last ló máa last sórí Facebook kò ní tìjú kò níṣẹ́ kò ní kankan bọ́ ó kéré láti dá lò mí ò ní bá ẹ sọ̀rọ̀ ayé àbíkẹ́ ló fẹ́ bàjẹ́ mo máa wá jókòó sórí màtá yín tó bá dọ̀la mo á jókòó sórí màtá ẹ màtá àbíkẹ́ ni mi ò mi àti òní business ẹ èmi àti ẹ̀mí à ní business ah ah ẹ gbọ́rọ̀ tọmọdé yìí sọ. So àwọn èèyàn kò jù sí mi pé apogbére gbé ògbó nǹkan tọmọ yìí sọ ni. tí wọ́n kọ ọmọ sí lọ́wọ́ bí ah. bá ṣe ń bí sọ̀rọ̀ yìí tí náà ò ní fọ́tò bàbá ẹ̀. àkọ́bí ẹ̀ is close to forty àkọ́bí ẹ̀ sábọ̀d is close to ah. forty. ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tí tí náà ò mọ bàbá ẹ̀ ibi tó kọ. abánidà ni wọ́n ẹ́ abánidà ni ẹ́. Eh? ò ní bàbí kẹ́débẹ̀ abánidá òun níwọ ò ní bàbí kẹ́débẹ̀ àbíkẹ́ ọmọdé ìfẹ́ bàtẹ̀ jẹ́ àbíkẹ́ ayé ò lẹ́vù ẹsẹ̀ kan títì ẹsẹ̀ kan eruku ikọ́ tí mo sọ yẹn á ti yí ẹ tó o bá gbọ́ ṣò mi ọwọ́ èyí tí mo sọ yẹn wàá ti mọ̀ pé mo mọ̀ ẹ́ wàá ti mọ̀ pé mo mọ̀ ẹ́ àbíkẹ́ ayé ò lẹ́ basira ni kò ń sàbíkẹ́ basira ayé ò lẹ́vù ẹsẹ̀ kan títì ẹsẹ̀ kan eruku ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ dé mọ́ńbẹ̀ yẹn ná ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tó bá yá tó bá ti gbọ́ yẹn nìkan basira a ti yí ẹ wàá ti mọ̀ pé mo mọ̀ ẹ́ wà á ti mọ̀ pé mo mọ sórí ẹ̀ ẹ̀ tó bá ti gbọ́ <laughs> tó bá ti gbọ́ ẹ̀ so ọmọdé yìí abàtì ẹ̀ jẹ́ abàtì ẹ̀ jẹ́ bàṣẹ́ra yóò lẹ́fù ẹsẹ̀ kan títì ẹsẹ̀ kẹrùkù <laughs> a ti yé ẹ a ti yé màmá ẹ bàṣẹ́ra ti yé màmá ẹ. <laughs> ọ̀rọ̀ ọmọ yìí máa bá tiẹ̀ jẹ́ o èmi ò tètè sọ̀rọ̀ èmi ò kí tètè sọ̀rọ̀ ó máa bá tiẹ̀ jẹ́ gidi gan because nǹkan tó ń sọ yìí ẹnu ìwọ àbíkẹ́ àbíkẹ́ orí Facebook àbíkẹ́ lórí Facebook bàṣẹ́ra bẹ̀rẹ̀ ẹnu ẹ ò bá ṣó yẹ àbíkẹ́ bàṣírí èbúté mẹ́ta ẹnu ẹ ò bá láti sọrú ọ̀rọ̀ tọmọ yẹn sọ olórí burúkú ni gbogbo yín aláràbù sórí gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ ó di lọ́la jẹ́ kí nǹkan bẹ́ẹ̀ ṣe rí ẹnu lálẹ́ kí n dẹ̀ máa lọ eré ẹnu lásán ni màá fẹ́ ṣe má ti jẹ́ kí n lọ síbẹ̀ yẹn fún ẹ máa wá jókòó sórí ọ̀rọ̀ ẹ̀ máa dídì ṣe ṣòfò ẹ̀ tó ti yẹ bọ̀ fún gbogbo mo tún máa tún kí ní ìpìlẹ̀ lọ́la fún ẹ̀yin tẹ́ máa wá bá mi àbí ẹ kò gbèrègbè àbí kí o ṣe nǹkan kan àbí kí o jáde fún ẹ àbí kí a ti máa gbọ́ a ti máa gbọ́ ẹ a ti máa gbọ́ àbíkẹ́ ó yé àbíkẹ́ yín ní òye ohun yẹn nìyẹn ó yé àbíkẹ́ ayé ò lẹ́vù ẹsẹ̀ kan títì ẹsẹ̀ keruku ó ti yé àbíkẹ́ tó bá ti gbọ́ àbíkẹ́ á ti mọ̀ nǹkan tí mò sọ pa ẹ̀ àbí kí a ti mọ̀ ọ̀kan a ti wò pé ẹ́ eh, kí lọ́mọbìnrin yìí sọ àà ta lẹni tó wà nínú kinní ta ló wà nínú gò tó ń jẹ́ jìn ibo ló ti gbélé e? àbí kẹ́ wàá fẹ́ la olórí burúkú ọmọ yẹn abàtì ẹ̀jẹ̀ abánidá ni o kò ní bẹ́ẹ̀ débẹ̀ o kò ní bẹ́ẹ̀ débẹ̀ o ọmọ yẹn abánidá ni kò ní bẹ́ẹ̀ débẹ̀ ìwọ ló ń wọkọ̀ aláṣàbí tẹ wá ń sọ̀rọ̀ ẹ̀ ṣé màmá ń wọkọ̀ ni ẹ ṣé màmá ń wọkọ̀ àbí kẹ́jẹ́ nǹkan bẹ́ẹ̀ ṣe rí ẹnu má ti jẹ́ ń lọ síbẹ̀ yẹn fún ẹ ọ̀rọ̀ lọ aṣọ àjọ la lọ. ẹ ẹ torí ẹ ò bá dàrú àbíkẹ́ wọ́n ní pátápátá là ń fọ́jú rẹ́urẹ́u là ń dẹ́tẹ̀ ojú àfọ̀ǹfọ́ tán ìjà ló ń dá sílẹ̀. Si tó bá fẹ́ jẹ́ ọ̀sákálá jẹ́ ọ̀sákálá tó bá fẹ́ jòsókolo jòsókolo ọ̀sáká ń soko ń ṣe ara ẹ̀ rárá ẹ̀tẹ́ ló máa dé bá ẹ. ẹ̀tẹ́ ló máa kó fún ẹ. ó wá ń pretend bíi pé ò jà mọ́ wàá wá lọ ṣe wàá sọ̀rọ̀ ẹ di gbẹ́gi lére wàá kun makeup wàá ṣètè sọ́bọ́lọ́ wàá lo filter wàá wá máa lọ polówó ara ẹ lórí Instagram ọjà tó ti lulẹ̀ ọjà tó ti lulẹ̀ ọjà tó ti bàjẹ́ gbogbo àgbérò tí ó ti dàgbé dálẹ̀ àbíkẹ́ ó ti sàn ó ti sàn gbàgbé orí burúkú wo ni wọ́n ṣe ó ti bàjẹ́ gbogbo èyí tó ṣe ń lọ sẹ́nu sọ́bọ́lọ́ tó wàá mú ètè ìsàlẹ̀ báyìí wàá sùn jọ ìyẹn á gùn sílẹ̀ wàá máa yí ọrùn bíi bèbí inú ẹ̀ máa lómi láì kí n sọ bẹ́ẹ̀ láti rí píkṣọ ẹnu máa ń bí mi wàá wò pé kí ló ṣe léyìí ó dẹ̀ wá nǹkan ṣe sẹ́nu ẹ̀ yìí ó dẹ̀ wá nǹkan ṣe sí i wo bí tó bá yí ẹ̀jẹ̀ tó bá yí ara ẹ̀jẹ̀ dé àbí kí ẹ torí ọ̀lẹ àìlèṣiṣẹ́ ló mú àwọn èèyàn máa tì ẹ́ wọ́n rí ẹ lọ́mọ rogùn wọ́n tì ẹ́ títí títí títí wọ́n bá ayé ẹ bàjẹ́ tó wọ́n padà lẹ́yìn ẹ olórí burúkú kan ló tún bẹ̀rẹ̀ sí bàtẹ̀ jẹ́ ó dẹ̀ máa bàjẹ́ èyí nù kó wá ní ní rẹ́mẹ́dì mọ́ ṣé bó tẹ̀ ń ráwọn kọ̀ọ̀kan dú ẹ lórí tó ń dú ẹ nílẹ̀ tó ń dú ẹ nílẹ̀ tí wọn ò dú ẹ tó ní kó má dú ẹ lórí iṣẹ́ àkàn máa dú ẹ nílẹ̀ torí sìn ìwọ nìkan ló máa ètè yẹn ti gùn jù ó ti gùn jù ó náà wá ṣe wá ṣe sọ̀rọ̀ á ṣe sọ̀rọ̀ bàbí àrùn inú máa ń bí mi ní pé kí lélẹ̀ kí ló kí ló ń ṣe gan-an kí ló ń ṣe. wọ́n bá yẹ ẹjẹ́ ń gbà yẹn títí títí títí títí àbíkẹ́ ìwọ tó jẹ́ wípé aláìmoore ni ẹ kò sẹ́ni tó bá ẹ ṣe láyé ibi ló fi máa sú wọn onídọ̀tí nìwọ onídọ̀tí ni ìtàn ayé ẹ̀ ò dáa ìwọ rányàn kan jáde kó máa pìtàn ẹnìkan àbó burúkú nìwọ ni kí lẹ fẹ́ sọ nípa Tina Àbíkẹ́ ó stage show ni ní time tí Peace wà àbí wèrè ní í ni ó stage show nígbà tí Peace wà ló sọ ló sọ ọ̀rọ̀ ó kàn lè sọ̀rọ̀ Tina ó tún kì í ní oríkì ilé bàbá ẹ̀ gbogbo àràbùtẹ́ ti ṣe fún owó kó jẹ pátápátápátá wèrè ló pa àwọn èèyàn tó ń wò wá ní so kí ló fẹ́ sọ ọ̀sìn kí ló fẹ́ rán ọmọ wèrè yẹn kí lẹ fẹ́ sọ tó fẹ́ jẹ́ tuntun fún wa a ti mọ̀ pé ibi ló ń pa yín bòmí á bá ẹ mú un níbi tó ti máa pa ẹ́ lẹ́kún mo máa bá ẹ mú un níbi tó yẹ pé tí à ń jọlá bá gbọ́njú tó bá bá pàdé lórí social media ọmọ yẹn á sunkún á ṣépè fún ẹ á ṣèpè fún ẹ pẹ̀lú ìyá òsì wo ló bí òun pẹ̀lú olórí burúkú wo ni ẹ tó ti fi àárọ̀ ọjọ́ ẹ tó ti fi balẹ̀ jẹ́ amòkùnṣe kaniwọ̀ amòkùnṣèkà ni ẹ́ irú ẹ irú ẹ ó ń ṣe ṣó lórí Facebook ó ń bá yé àwọn èèyàn jẹ́ ẹni tó lọ́kọ ó dalé wọn rú ó kọ yíyá àtọmọ síra wọn pẹ̀lẹ́nu òfò wàá máa fún àwọn èèyàn lórúkọ oríṣiríṣi ó dẹ̀ máa ń ṣépè ṣé ká pààyàn ká lọ ba nǹkan èèyàn jẹ ni ìwọ yẹn ló wá rò ló wá wo rẹ ló wo rẹ tán ló wá mú aṣọ funfun orí burúkú kan tán dáwó rà fún ẹ ó wá ń kó àwọn yẹn sọ́rùn ó ló fẹ́ lọ dolórí ó ló fẹ́ àṣé nǹkan tó dáa wù ọ̀lẹ́ ìgbà tó mọ̀ pé ó wù ẹ́ lọ́jọ́ iwájú ó sì lè padà di nǹkan kí ló dé tó bà ayé ara ẹ jẹ́ sórí social media àbíkẹ́ tó ò bá wá bà ayé ara ẹ jẹ́ sórí social media ẹ́ eh? àbí kó má ṣe kankan mọ́ kó o gbé spíkà olórí burúkú ọmọ ìgbín tó ń sọ̀rọ̀ fún ẹ yẹn kó o gbé lọ Àbíkẹ́. tí a bá wá sọ bó o ṣe lo ọjọ́ ayé ẹ bó o ṣe lò bọ̀ láti kékeré kò sí ọba kankan ọba kí ni mo tún sọ kò sí ẹrú ẹrú kankan láàfin tó máa fẹ́ gbé ẹ sílé kò sí ẹrú kankan tó máa fẹ́ gbé ẹ sílé torí tàn ayé ẹ ò dáa ìwọ láyé ẹ bàjẹ́ jù àbíkẹ́ ó mọ nǹkan tó ṣe fún bàbá àǹjọ́là ó bá ìwọ tó àà oyin kó tẹ̀ ń sọ ni pé ẹ sábọ̀dù ẹ ọkọ rẹ̀ gàdáfì kan ó ṣe kinní kan ó fi sílẹ̀ ó kọ́ tọmọtọmọ ó ṣe kinní kan ẹ rí tàn wípé màmá ba ayé tiẹ̀ jẹ́ ọ̀lẹ ló ba ayé gàdáfì jẹ́ àti lára ọ̀lẹ àti lára ló ba ayé gàdáfì jẹ́ àbíkẹ́ ìwọ pa ẹni tó bímọ tó bí àǹjọ́lá fún ó pa lápasá yìí ó ba tiẹ̀ tán ó bàjẹ́ tó bá yé ẹ̀jẹ̀ tán pátápátá ni pẹ̀lú ẹ̀rí ni mo máa wá sọ fáwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan torí tó bá jẹ́ lórí ọwọ́ yẹn ni kò sí wàhálà tó bá jẹ́ lórí ọwọ́ yẹn ni kò sí problem èmi ò ráràbù fún yàn mi ò ní ráràbù fún ẹ àwọn tó ń gbọ́ wa olóye ni wọ́n ibi tá a bá ti parọ́ wọ́n á mọ̀ pé àìrọ́ la pa ń bìbá ẹ́ wọ́n á mọ̀ pa ráràbù fún ẹni ibi tá a bá dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n á mọ̀ pé àná bó ṣe rí náà ṣe sọ yẹn àwọn náà fi òye gbé e ṣó ti yẹ ìwọ ni tó ayé ẹ ò dá ìtọ́ ayé ẹ ò dá bó ṣe bí àwọn ọmọ ẹ àbíkẹ́ olórí burúkú nìwọ ìwà wa réyàn kan jáde kó máa ṣe wọn ẹnìkan ṣe kinní kan wọn kọ ọmọ séyàn kan lọ́wọ́ wọn ò kọ ọmọ sí ẹ lọ́wọ́ sọ́dọ̀ àwọn bàbá ọ̀dọ̀ àwọn tí wọ́n bímọ fún ló wà sọ́dọ̀ àwọn tó bímọ fún ló wà ó bí ọmọ méjì fún bàbá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ hmm? ó bí ọmọ méjì fún bàbá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ méjì bàbá méjì ló bí fún kí ló ṣe é tó fi lè bí ọmọ ẹ méjèèjì fún bàbá ẹyọ kan kí ló ṣẹlẹ̀ sí ẹ hausa ń sọ pé ìwọ da ìwọ ló dáa jù nínú obìnrin ìwọ ni wáá dáa jù ìwọ ni kinní kan ẹ ẹ jẹ ní ẹ kinní kan ní ẹ kí ló ṣèwọ tí ò lè bímọ méjèèjì owó ẹ fún bàbá ẹyọ kan tó ṣe fi fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ àbí kí ayé máa bàjẹ́ èmi èmi á dá lórí burúkú ọmọ yẹn ló máa jẹ́ kó dákẹ́ mọ́ mi lọ́wọ́ èmi á dá yẹn ló máa jẹ́ kó kú mọ́ mi lọ́wọ́ èmi ò ní dá yẹn lò yẹn báwo ìyẹn tó jẹ nǹkan tó àti jẹ àti mu nìyẹn bá kiri mo sọ mo tútù sọ fún ẹ Bàṣírà ayé ò lẹ́vù ẹsẹ̀ kan títì ẹsẹ̀ kan eruku mo sọ mo tútù sọ fún ẹ ayé ẹ máa bàjẹ́ ajá olórí burúkú ẹ tó ń pa ìtàn wèrè ìtorí burúkú tẹ wáyé yín wá pa tó yẹ pé ìkan ọ̀kan yẹn lẹ máa ń sọ irọ́ dẹ̀ lẹ fi pa gbogbo yín lẹ ti fẹnu ara yín sọ nígbà tí peace wà pé rọ́lẹ̀ ń pa. gbogbo yín lẹ sọ wípé irọ́ lẹ ń pa mọ́ màmá gbogbo yín lẹ ń bú Àbíkẹ́ ojú ẹ̀ jáde ó fi bú Gàdáfì ni nàá Àbíkẹ́ gbójú jáde ó fi bú Gàdáfì olórí burúkú Àbíkẹ́ ló bá yẹ̀ jẹ́ ló kó bá ẹ ṣáwa la ní kó ń lé ẹ láàfin ni ẹ ṣáwa la ní kó ń lé ẹ láàfin ṣáwa la ní kó ń lé ẹ ó yẹ ibẹ̀ ni ó yẹ àfin ni ẹni tó bá wo ṣóò tí màmá ṣe ń sìn ṣe ti rí i pé mi ò ń parọ́ èmi ò tẹ́gbọ́n nǹkan kan mo tẹ̀ sọ yẹn lẹ́nu mi ni torójúmọ́ nǹkan tó yónú ìgbà tí bàbá tú ẹ wò tó kọ́kọ́ mú fùfú àkọ́kọ́ tó fi lélẹ̀ tó mú fùfú kejì tó yọ kalẹ̀ tó yọ gbogbo èyí tó kó sídìí tó wá rí epo dàbí ọparun ta ló máa fẹ́ yẹn ẹ Ṣàngó láàfin wọ́n dẹ̀ fi ẹ́ sọ̀kò padà síbi tó tọ́ sí àbíkẹ́ àwọn ọba wa ń dá okó jọ fún ẹ àwọn ọba wa ń dá okó jọ fún ẹ níbi táyé ẹ bàjẹ́ dé àwọn ọba dá àwọn ọba dá oko jẹ wọn dá oko jọ fún ẹ kò wá sí kankan nu wọn tó lè gbé ẹ sílé ìmọ̀ àti àwọn ọba oko ọba oko àwọn ọba oko àwọn ọba àtòrí kankan yẹn ọba oko ni wọn náà kàn ti ẹ̀rọ́jú gbé ẹ sílé pé ará London ní UK ló ti wá kàn ti ẹ̀ gbé ẹ sílé kàn máa fi ẹ at least òun kó fùfú sí i náà òun wọ̀ dí náà kí ni nǹkan náà tó jẹ́ kán lè gbé ẹ sílé òbúkọ́dé òrùn dé Àbíkẹ́ ti fẹnu kò tipẹ́ wọ́n ti fi kàn tipẹ́ iṣẹ́ ọwọ́ Lizzy àti Àbíkẹ́ ó papọ̀ ìgbà tí n bá wá fàbíkẹ́ tí mo wá ṣe ṣó Àbíkẹ́ ẹ̀yin fúnra yín ẹ máa mọ̀ bóyá mo parọ́ mọ́ pé iṣẹ́ ọwọ́ wọn jọ papọ̀. ẹ máa mọ̀ ń gbà yẹn wípé iṣẹ́ ọwọ́ wọn ó jọ papọ̀ bóyá mo parọ́ mọ́ Àbíkẹ́. ẹ Àbíkẹ́ àwọn ọba wa ń gba ẹ síra wọn àwọn wa wọn pera wọn pé àwọn ah, ọmọ ọmọ yẹn ọmọ ọmọ òṣì tó máa ń ṣe blọga yẹn tó máa ń sọ̀rọ̀ lórí Facebook tẹ rò pé fáìn yẹn ah no tí bá sọ fún ẹ wàá rò pé rọ ni mò ń pa òkè jẹ fún ẹ nọ́mbà ìwọ náà tó ṣẹ lọtù wò lọtù wò nǹkan tó wà ń bẹ má jẹ ìròyìn fún ẹ tí yẹn bá ta ah, ọmọ yẹn àánú wa ọmọ fún ẹ ọmọ yẹn máa mú délẹ̀ ni ọmọ yẹn àwọn ah, tó ga bẹ yẹn ìyá ni ẹ ó ga àbí má jẹ sọ fún ẹ ó yá nọ́mbà ẹ̀ lélẹ̀ ó yá ìwọ náà pé ọba oníkòròdú ọ̀fì kòròdú ìwọ náà pé tíyẹn bá ti pè tíyẹn ni ah kí lélẹ̀ alágẹmọ ọ̀fàgẹmọ ẹ ló tí ìwọ náà ti ah! ọmọ yẹn ó ń lọ́mọ wọ náà òkè ah, tó bá mọ nǹkan tọmọ yẹn bó bá mọ bó ṣe rí òní jẹ́lẹ̀ méjì wa ah, irọ́ ni ọmọ yẹn fà òkè gba nọ́mbà ẹ̀ ó yá ìwọ náà pé àwọn ọba wa ń dá oko jọ fún ẹ wọ́n wá ń dá oko jọ fún ẹ wọ́n wá ń lé ẹ kó wá sí kankan nínú gbogbo àwọn ọba yẹn tó rí ẹ gbé sílé. àti àwọn ẹlá lọ́balọ́ba ládéládé àtàwọn onírọ̀lẹ́kẹ̀ rọ́bà àtàwọn nítorí mi lẹ́yìn ọba ọba Ifẹ̀ yẹn mi ò rọ́bà kankan tó gidi tó tẹ̀lé mọ́. so gbogbo wọn yẹn ẹ. Eh? kò rí kò wá sí ẹ kí lọ́rùn <laughs> àbíkẹ́ lọ́rùn nínú gbogbo wọn yẹn kò wá sí kankan tó rí ẹgbẹ́ sílé. àwọn bàbá mi èmi àbíkẹ́ àwọn bàbá mi lọ́balọ́ba àwọn bàbá mi níjòyè níjòyè àwọn olódéládé àwọn olóyè lóyè àwọn tí mò ń bá jẹ àwọn tí mò ń bá gun àwọn bàbá mi ló àwọn bàbá ẹlẹ́pọ̀n lẹ́pọ̀n bó wá ṣe là ẹlẹ́pọ̀n tó kò sí kankan nínú wọn tán lè rí ẹgbẹ́ sílé àbíkẹ́ ó wá fi ìtara ìkanra ìta ó fi májé torí màmá ò rántí ẹlẹ́nujọ́ mẹ́ta màmá ò ṣe ṣó fún ẹ náà màmá ò ṣe ṣó fún ẹ náà ṣé ìwọ ni ọ̀ní wọ́n ṣàti ilé ẹ̀ bẹ̀ kí ló kún ẹ̀ ó mú ìlara ó fi dá márèjì wọn rú pẹ̀lú Naomi wọ́n ń fìyà jẹ màmá tún sọ̀rọ̀ fún un ó wá gbó lórí burúkú ọmọ òṣì tí ò láyè kan ó gbé yẹn jáde kó máa kó máa kó máa sọ̀rọ̀ kó máa búyà láyà ẹ̀. ẹ́ ó yàtọ̀ kò ń ṣe bíi tìgbà kan ẹ sábọ̀dùgbà kan kọ́ lẹ mọ̀ ń sìn. ẹ sábọ̀dùgbà kan kọ́ lẹ mọ̀ ẹ máa tẹ́sì. ṣé tiẹ̀ kàn ṣe tiwọn. olórí dínròró jíròrò ọ̀bùn oríṣoro bí tẹ mọ nǹkan tí mo fẹ́ fi wé. ó dàbí one aparun wọ gown olórí wọ́n fẹ́ so lórí. lámà ní tọ́lọ́ jẹ́ àwọn ń gbé kiri wọn ni mo pa àwọn lọ́balọ́ba nílẹ̀kẹ̀ nílẹ̀kẹ̀ ló máa ń dín ohùn fún gbà yẹn èmi ṣáà máa wò pé irú ṣòwò èrè wò lè sọ̀rọ̀ dáadáa náà. ẹ eh? Tímì ó ń kọ ọmọ ẹ nìyẹn o Tímì Tímì Anjola Anjola ló à èmi àwọn òpè wíri lílé sọ̀rọ̀ dáadáa náà kí ló fa gbogbo kí ló fa gbogbo òṣì tẹ́lẹ̀ ń ṣe báyìí èmi ò mọ̀ pé àwọn onílẹ̀kẹ̀ nílẹ̀kẹ̀ èmi ò mọ̀ pé àwọn yẹn ló ń dín ohùn àbíkẹ́ mo mọ̀ fáwọn yẹn nì kí ló wá mú bọ̀ ń bẹ̀ ó lọ àárín àwọn lólórin lólórin ó lọ àárín àwọn olórin olórin bàbá máyégún padà fẹ́rẹ́ gé ni fún ẹ àbíkẹ́ wọ́n tátì mi tátì mi tátì mi Auto Bola dẹ̀ jẹ́ kó yé wa pé ikó tó wà láàrin yín ó ju ọ̀rọ̀ dájì sọmọ lọ ó ju ọ̀rọ̀ bàbá àtọmọ lọ wọ́n là ẹ́ lẹ́pọ̀n kí ló ṣẹlẹ̀ nínú ayé àbíkẹ́ tó jẹ́ pé ẹ̀ẹ̀kan ni ẹ̀ẹ̀kan ni ó wò ó ó kú pi kí ló gbé sábẹ́ gangan àbíkẹ́ olóbò ejò olóbò àkèké kí ni nǹkan tó gbé sábẹ́ tó ń gán wọn tó fi jẹ́ pé ẹ̀ẹ̀kan tó bá ti dé bẹ̀bẹ̀ wọn ò ní wá mọ́ wọn ò ní wú ẹ̀ lẹ́ẹ̀mejì tíṣẹ̀yìn ò bá gbé ẹ̀ wá dẹ̀ pátì àbí kẹ́ ilé sílé ìwọ owóró èyí tó tó èyí náà nísìn room thirty one èyí tá a gbé sí yìí sí ó ní ìdìbí ewé mọ́ínmọ́ín kí ló gbé sábẹ́ tó fi jẹ́ pé ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan ni tó bá ti rọra ṣàjẹ́ lẹ́ẹ̀kan báyìí wọ́n á wọ́n lọ nìyẹn wọ́n lọ nìyẹn tiwọn kí ni nǹkan náà ó lọ sáàrin àwọn olólórin lólórin ẹ àtàwọn ọmọ oníjùjú kéékèèké yẹn tí wọ́n máa kọrin tí wọ́n máa ṣe àbíkẹ jangaba kíníkò kíníkò gbogbo wọn yẹn wọ́n la ẹlẹ́kùn la ẹlẹ́kùn ẹyọ kọ̀ọ̀kan ni àwọn tí mẹba àwọn ọmọ tí mọ ẹ lọkùnrin lọkùnrin wọ́n là ẹ là ẹ là ẹ lẹyọ kọ̀ọ̀kan mi ìmọ̀ bóyá o gbà fún láti sinẹ mi ìmọ̀ bóyá o gbà fún yẹn mi ò mọ̀ bóyá o gbà fún yẹn but eh, kí lorúkọ ẹ̀ ó ṣe ò ṣe sọjí náà láàrin blogger blogger sọjí náà débẹ̀ sọjí náà ju ẹ ẹ̀ẹ̀kan ní kí ló dé èèyàn kan ló pè ní Múyìwá Kígbadé ẹ̀ẹ̀kan ní àwọn olórin lólórin lólórin gbogbo ó gbé súnmọ́ láàrin tẹríba ń gbà yẹn àárín yìí òye wa náà ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan ìṣáà ni. Eh, ó tún lọ gàràràrà ó tún dàgbò àwọn ọmọ onímọ́tò ìgbà yẹn wọ́n lọ wà lọ́sọ̀dì bóyá nt ni o bóyá mímọ̀ mímọ̀ ẹni tó jẹ́ ẹ̀ẹ̀kan náà ni ó dàbí pọ́n tiẹ̀ náà fẹ́ lù ẹ́ ìgbà yẹn ìyá àbàdàn ló hẹ̀pọ̀ ẹ̀ tó fi gbé ẹ kúrò adóko gbẹgba adóko gbẹgba adóko faralulẹ̀ faralugi eh? ibẹ̀ yẹn wọ́n tẹ̀ náà fẹ́ẹ́ lù ẹ́ kúrò ní níbẹ̀ nígbà tó ń la ìtọ́ bóyá nǹkan tó ń lérò kan náà bá pàdé ìgbà tó bá ń tú ara tó ń rí fùfú tó bẹ̀rẹ̀ sí yọ fùfú nínú bra ó yọ fùfú àkọ́kọ́ gbìm ó yọ fùfú kejì gbìm ẹ́ ó wo mú ó wò rárá ó ìgbà tó bẹ̀rẹ̀ sí yọ fùfú ní kó jẹ́ kó paná kó paná iná yẹn ó mú ẹ lójú ojú ń dùn ẹ́ iná ẹ máa gbọ́ rí sí tí ilé ọba fi bàjẹ́ tí bá padà wá ẹ parọ́ ilé ọba bàjẹ́ àbí kí ò lò dáadáa àbí kí ò lò kò ló lé ọba dáa àbí kẹ́ bà lé ọba jẹ́ gan ni àbí kẹ́ bà lé ọba jẹ́ lébùté mẹ́ta yẹn àbí kẹ́ bà ilé ọba jẹ́ gidi tábìkẹ́ náà bá gbọ́ ó máa mọ̀ pé mi ò parọ́ mọ́ òun torí mo máa mẹ́rìí wá ni mo dẹ̀ máa dárúkọ so ó máa mọ̀ wípé mi ò parọ́ mọ́ òun tí mo bá padà wá. ẹ àwọn ìyá làwọn ò paná tó bá ní kán paná wàá mú fùfú àkọ́kọ́ wàá ra lọ mọ́ wàá lọ mọ́ aṣọ wàá mú sílẹ̀ wàá mú fùfú kejì wàá tó bá bọ́ di tó bọ́ gbogbo ẹ̀ tán táwọn yẹn wá wò pé òkè àwọn kúkú ti sanwó àwọn ò ní fẹ́ wèsì owó òkè káwọn ṣáà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wá dàbí pọ́n lagi tó dàbí pé wọ́n ń la gibi tó ń dógi tó ń tó ń gbogbo ń la pákó tó di pakapakapakapakapaka gbogbo agbègbè kò sí ìkọ̀kan tó fẹ́ mú dání bí pọ́n sùn sórí igi àwọn ìyá ẹ̀ẹ́kán ní ẹ̀yìn yẹn náà ń pè ní dofri dofri ẹ̀ẹ́kán yẹn tó bá ti lọ báyìí ó tún lọ ó tún ṣe títí títí títí títí ó gbọ́n ní ọmọ onímọ́tò àwọn ọmọ ayé àwọn àwọn màálù ti ń flagi mi <laughs> ṣé gbàtẹ́ yìí ṣe ti ṣé mo flagi yìí ẹ kọra ẹ̀yin màálù ẹ kọra ẹ kọra gan ṣé gbàtẹ́ yìí ṣe ti ṣé mo flagi yìí ẹ̀yin èèyàn mi ṣàwámẹ́ sá wà ń bẹ ẹ máa fọwọ́ kékeré gbala hmm? ṣé mo ti ṣàràbù fún yín sí èmi ò ní ṣàràbù fún yín ọkọra gan ṣégbà tí mo ṣe ti tèmi fún wọn tí wọ́n ṣe ti wọn ṣé àwa débẹ̀ ṣá flag wọn ṣá flag yìí ọ̀fẹ́ lòun náà ẹ má flag wa ṣó yẹ yìí sí ẹ lawó ẹ fomi lónìí. ẹ ó gbé egbò egbò òṣì tó gbé tó da kaba orí burúkú tó da gáà yẹn bò ó mú yẹn ó lọ sí fún wọn táwọn bá wá ti rí lẹ́ẹ̀kan wọ́n ti lọ nìyẹn wọ́n ti lọ nìyẹn ìwọ tó ní kíláàsì tó lè dó sọjí tó lè gbà kí sọjí gorí ẹ̀. E Tójú ò parọ́ náà ṣé bí mo gbé fídíò kan jáde láìpẹ́ tọ́jọ́ wà ní hotel room tọ́jọ́ wà nínú room lóòótọ́ tí Àbíkẹ́ ń jẹun tí Sọjí jókòó mo gbé jáde náà wọ́n dẹ̀jọ́ jáde papọ̀ lóòótọ́ yẹn. a ẹ rí notification sísá mi ẹ mọ̀ pé <laughs> péjì mi ọwọ́ ọlọ́run ló wà <laughs> ọwọ́ ọlọ́run ló wà torí ẹ̀ mo ṣe máa ní kán ṣe ẹ̀ àbíkẹ́ ó wá tún ṣe títí títí títí ó tún wá gba ọ̀dọ̀ àwọn lọ́ba lọ́ba ó gbàbẹ̀ yẹn lọ ẹ̀kẹ́ ló bá bọ̀ ń bẹ̀ ẹ́ torí wípé o ò bá inú tó dáa welcome on board sísà mi o ò bá inú tó dáa o ò bá inú tó dáa lọ síbẹ̀ ọ̀tẹ̀ ló bá lọ síbẹ̀ ọ̀tẹ̀ yẹn wá tẹ̀ ẹ́ rí ó tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ó ṣe ẹ̀sìn bọ̀ wo gist lover wo bí gist lover ṣe bó ṣe bó ṣe bó ṣe bó ṣe fi ẹ́ pa ah gist lover máa fi ẹ́ pa o ẹni tó bá wo update tó ṣe ọmọ àkẹlẹ ẹni tó wà ní ọ̀dà gist lover yẹn ó fi ẹ́ pa yànnàyànnà olórí faralulẹ̀ faralulẹ̀ kò wá sí nǹkan kan tó ṣe ìgbà tó ń pè é pé o ò ṣiṣẹ́ o ò ṣiṣẹ́ o ò ṣiṣẹ́ o mú bísínẹ́sì ti skeleto ọlọ́wọ́ ṣíbí o mú bísínẹ́sì tó ń ṣe o gbà lọ́wọ́ ẹ̀ wo gba tẹ lọ parọ́ tẹ lọ kó iṣẹ́ oníṣẹ́ ìfẹǹtì onífẹǹtì tẹ lọ gbé tẹ nípẹ ilẹ̀ ní tẹpẹ ní àbíkẹ kínní kan ẹni yẹn jáde ó fi ẹ ṣe ẹ̀sín lórí Facebook yìí ni ìgbà tó jẹ́ pé o ò fẹ́ ṣiṣẹ́ ara fẹ́ fújà apá ò fẹ́ ṣiṣẹ́. ara fẹ́ fújà apá ò ṣiṣẹ́. àbí ké orí ò rẹrù orí dorí ate tó bá mọ àwọn tó ń pè ní nǹkan tí mo pè é yẹn <laughs> wàá máa ké <laughs> o ò fẹ́ ṣiṣẹ́ ó dẹ̀ fẹ́ ṣe nínú gbogbo àwọn tí bàbá yẹn wá ń fẹ́ tó fi dórí olórí Naomi àbẹ́yìí tó kọ́kọ́ lọ ẹ̀ẹ̀mí ìrántí ṣé Zainab àbí kí lorúkọ léjì yẹn o ò gbọ́ bí o gbọ́rọ̀ èèyàn tó padà lọ fẹ́ ni ṣé onídọ̀tí olóòórùn alábẹ́ háláhálá bí abẹ́ ìhoro bíi titi ẹ̀ ṣó wà ń bẹ́ẹ̀ anítọ́tẹ́yẹ ṣérú ẹ wà ń bẹ́ẹ̀ àbíkẹ́ Àbíkẹ́ Àjàngbìlà tí mo bá wá sọ̀rọ̀ Àbíkẹ́ mọ̀ wípé gbogbo orí burúkú tó ń ṣe kò kí ń ṣe orí Facebook ló ti bẹ̀rẹ̀ bábíkẹ́ ṣe ń lu ayé ẹ̀bọ̀ láti kékeré nìyẹn bó ṣe ń lu ayé ẹ̀bọ̀ nìyẹn láti kékeré. ta ló rí tó bí wọ́n ṣe rí tó dá dúró ríṣiríṣi rọjọrọjọ ta lórí ṣé tó o bá dolórí ìtàn náà ṣé wàá máa yá sọwọ ni. mi ìmọ̀ ìlú tí ọkùnrin kan báyìí ọba ọba kan báyìí tó máa ń dé kìíní wáìtì ọba ọkọlà fúnkì mi ìmọ̀ ìlú tọ́ba yẹn ti jọba bàbá yẹn náà fi ẹ́ lánu ìjà ló gbé ẹ lọ́bẹ̀ ọ̀tẹ̀ ló lọ́ ṣe o ẹjọ́ ìyàwó ẹ̀ ló lọ́ọ́ rò ń bẹ̀ ìyẹn lo ẹ mọ́lẹ̀ ó fi ẹ lanu ẹ kán nìyẹn náà àbí kí wọ́n ti lù ẹ́ tán wọ́n ti lù ẹ́ tán kò sí nǹkan kan tó kù lára ẹ mọ́ kò sí nǹkan kan ohun gbogbo pé òun kọ́ yìí sí kámẹ́rà òun kọ́ yìí sí kámẹ́rà pé kán wo báàkẹ́ kò sí nǹkan kan ní báàkẹ́ kí ló wà ń bẹ̀ kò sí nǹkan kan tó wà ń bẹ̀ kí ni kí ni wọ́n fẹ́ wò lẹ́yìn ẹ̀ kó o ti mọ̀ kó o má kọ̀yìn kó o má kọ̀yìn kó o kàn rọra fiwájú yẹn kó o sá rọra fiwájú sílẹ̀ pẹ̀lú fùfú tó wà bẹ̀ kò bá dáa kò bá dáa ju ẹ̀yìn mi ní ẹ̀wò tó ṣe yẹn kò bá dáa jù lọ. kó o ti mọ̀ kó o rọra kọ iwájú kó o má rọra kọ ẹ̀yìn sí wọn ẹ̀ gbogbo ọwọ́ ẹ gbogbo ọwọ́ ẹ wọ́wọ́ ẹni tó fẹ́ lọ sọ lórí o ẹ wọ́wọ́ wèrè orí ẹ dàrú téèyàn bá lòun ò rí èèyàn ò dá sí yín ẹ máa kọjá àyè ṣá ni wá gbé wèrè kan jáde kí yẹn máa parọ́ kó máa sọ̀rọ̀ ẹ olóòwèrè mélòó lórí ń bẹ ta lórí tó rí báyìí nínú gbogbo wọn o ò ṣiṣẹ́ bó bá fẹ́ lo gold ó máa yá ni orí Facebook yìí náà ti fi ẹ́ ṣe yẹ̀yẹ́ nígbà tí sísà kan eh, kí ló ń léjì yẹn tó yá ẹ báàgì. Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm